ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ọlọ́run ní òkè ọ̀run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àyè mìíràn tí ọlọ́run fi gba èmi àti ìwọ láti máa gbọ́ iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó wá láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ ní agbára ọlọ́run a ó tún máa bára wa sọ̀rọ̀ lónìí nígbà tí a máa kẹ́kọ̀ọ́ lórí àkòrí ńlá èyí tí a pè ní okun fún ìrìn àjò okun fún ìrìn àjò tí ẹ ò bá gbàgbé a rí i pé a rí àpẹẹrẹ ti Jésù Kristi nínú ẹ̀kọ́ èyí tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán nípa bí wọ́n ṣe gbé ìgbé ayé wọn àti pàápàá bí àwa pẹ̀lú bí a ṣe láti ṣe gbé ìgbé ayé wa nígbà tí a bá ń wo Jésù Kristi gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún òkun fún wa láti gbé ìgbé ayé àṣẹ́gun ní ìrìn àjò ti Kristiẹ́nì ṣùgbọ́n lónìí a ó máa tẹ̀síwájú nígbà tí a máa wo àpẹẹrẹ mìíràn ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ní orúkọ Jésù adúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ a sì kọ́ wípé láti ti kọ́ṣe òun ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà tó bá rí bẹ́ẹ̀ àkókò tó olúwa fún ọ̀rọ̀ yín a fẹ́ kẹ́ rán kẹ́ pàṣẹ ọ̀rọ̀ yín sí wa a fẹ́ kẹ́ rán ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa wípé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kó jẹ́ ìmọ́lẹ̀ ńlá sí gbogbo ayé tí ó ṣókùnkùn àti èyí tó máa lè jẹ́ okun àti ìgbédìde ńlá fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ aláìlókun tí ìgbé ayé wọn sì ń rákòrò ní orúkọ Jésù mo gbàdúrà wípé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní ìparí á já sí ìbùkún ńlá fún gbogbo etí tó ń gbọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí bí mo ti ṣe ń sọ màá fẹ́ kí a tẹ̀síwájú nígbà tí a máa ka ọ̀rọ̀ Ọlọ́run látinú ìwé Galatia ìwé ti Galatia orí ìkejì láti ẹsẹ̀ ẹsẹ̀ a máa ka ẹsẹ̀ ogún ìwé Gàlátíà orí kejì ẹsẹ̀ ogún ó ní a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kì í ṣe èmi mọ́ mo sì ṣùgbọ́n Kristi ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi wíwà tí mo wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì tí ó sì fi òun tìkára rẹ̀ fún mi ẹ ké hallelujah ní òní yìí a ó máa kíyèsí àpẹẹrẹ ọkùnrin kan tí à ń pè ní Paul ẹni tó jẹ́ pé ó jẹ́ Sọ́ọ̀lù ní àkókò kan ṣùgbọ́n ẹ jẹ́ kí n tó lọ síbẹ̀ yẹn tí a bá wò á rí i pé àwọn tá à ń pè ní jígí èyí tó pé àwọn onímọ́tò tí wọ́n fi ń wo ẹ̀yìn àti àwọn jígí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ á rí i pé àwọn olùwakọ̀ àbí àwọn awakọ̀ a rí i pé wọ́n máa ń lo àwọn nǹkan méjèèjì tí mo sọ wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí wọ́n á máa lò wọ́n eh, ní ọ̀nà tó yẹ pé ó tayọ òye wọn àbí ju wọ́n ti ṣe lérò pàápàá lọ fún ìrìn àjò àrìnyè tí a bá wá ń wo ohun tó wà ní ẹ̀yìn nìkan tá a bá ń wo ohun tó wà lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìrànlọ́wọ́ wọ́n lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà eh, kì í ṣe pé wọ́n máa kàn jẹ́ ìrànlọ́wọ́ nìkan ṣùgbọ́n ẹ tí a ó bá rin ìrìn àrìnyè tá a bá máa wa ọkọ̀ tá a máa lọ síbi kan dé ibi kejì tá a máa gúnlẹ̀ ní ayọ̀ àti ní àlàáfíà á rí i pé kì í ṣe jígí ti ìwẹ̀yìn nìkan láláti lè wò á ń láti lè wo oríṣiríṣi àwọn jígí àti pàápàá ẹ á rí i pé á láti wo oríṣiríṣi jígí ohun tí mò ń sọ ni wípé bí eléyìí ti ṣe rí nípa ti àwọn awakọ̀ àti jígí ti ẹ̀gbẹ̀gbẹ́ àbí ti ìta tó fi ń wo ẹ̀yìn bẹ́ẹ̀ pẹ̀lú ilé náà ṣe rí nínú ayé wípé oríṣi ọjọ́júmọ́ ní ayé wa ló jẹ́ pé à ń rí òun ló ń jẹ́ pé ó ń jáde wá ojoojúmọ́ ayé wa ló jẹ́ pé ọjọ́ kankan ló mú àwọn ìpèníjà àbí àǹtí lè ta lè pè ní ìdánwò àti máa lè máa fo máa wo máa kọjú sí ẹ máa fiyèsí àwọn nǹkan tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ ní ìgbé ayé wa àtijọ́ bíi àwọn ìjákulẹ̀ àtijọ́ àwọn ọgbẹ́ àti gbogbo àwọn ìdálẹ́bi nígbà tí eléyìí bá ṣẹlẹ̀ jésù kristi a máa dìde sí wa lẹ́sẹ̀kẹsẹ̀ a máa rán wa létí wípé a láti gbé ojú wọn sí ọ̀dọ̀ a láti gbé ojú wọn sí ara wọn ohun tí mò ń sọ ni wípé gbígbé ojú wa sí ara ara jésù kristi nìkan kọ́ ṣùgbọ́n a láti lè gbé ojú ìwòye wa sí ohun tó jẹ́ àbá àti ìpinnu tí jésù kristi tó ní tí wọ́n ní fún ìgbé ayé wa ní ti ọjọ́ iwájú. E àti bákan náà bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú ni wọ́n ń ṣe àtúnṣe ohun tí à ń pè ní transformation tí wọ́n ń ṣe àtúnṣe ohun tí à ń pè ní ìwòye lórí ohun tí ojú ti àtẹ ojú ti ẹ̀yìn èyí tó yẹ pé tó má ṣe tó má lè ṣe ìgbà tí jẹ́ kristi tó bá ṣe ìyípadà ńlá lórí ojú ìwòye yìí a máa lè rí kàkàká máa rí àwọn ìjákulẹ̀ àti àwọn ọgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí pé a bẹ̀ sí ń rí Eh, bí ọlọ́run ṣe jẹ́ olódodo bí wọ́n ti ṣe kún fún oore ọ̀fẹ́ àti onídàríjì sí ìgbé ayé wa tí a bá wo Paul ẹni eh, tí a pè ní apostoli ní ìgbà kan tó ń jẹ́ Saul ẹ eh, ẹ rí i pé ó ti gbé ìgbé ayé èyí tí yẹ pé à ń sọ ọ̀rọ̀ lórí èyí a lè ka eléyìí nínú ìwé iṣẹ́ apostoli orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n ibẹ̀ láti lè máa rí bí ó ti ṣe ṣe ìbá bó ṣe jẹ́ alábàápàdé ìrírí ńlá pẹ̀lú Jésù Kristi ní ìrìn àjò ẹ̀ ní ọ̀nà Damascus ṣùgbọ́n ohun tí a ń sọ ni wípé Jésù Kristi ó ṣe àtúnṣe ìgbé ayé Pọ́ọ̀lù kúrò ní èyí tó kún fún ìtìjú sí èyí tó kún fún oore ọ̀fẹ́ ó ṣe àtúnṣe ayé Pọ́ọ̀lù àpọ́stélì kúrò nínú ayé tó yẹ pé ó kún fún tó kún fún àìlóore ọ̀fẹ́ ṣùgbọ́n sí èyí tó yẹ pé ó kún fún orí ọ̀fẹ́ ohun tí mo sọ ni pé ìgbé ayé èyí tí kò ní orí ọ̀fẹ́ ó wá yí padà ǹgbà tí Jésù Kristi ṣẹ́nu ayé ẹ̀ ó wá kún fún orí ọ̀fẹ́ ẹni tó jẹ́ pé ó ń lo agbára tó ní àti ipò tó ní láti lè máa fi ṣe ìmúkúrò àbí ìparun àwọn olùtẹ̀lé Jésù Kristi Olúwa wa ṣùgbọ́n nígbà tí ìfẹ́ nígbà tí ìfẹ́ Jésù Kristi tó wọnú ayé Paul tó sì ṣe àtúnṣe ìgbé ayé ọkùnrin yìí á rí i pé òun pàápàá ó wá bẹ̀rẹ̀ sí í ṣe lòdì sí ìgbé ayé ẹ̀ ti àtijọ́ èyí tó jẹ́ pé ó ti gbé ìgbé ayé ìṣògo ara ẹni àti ìgbé ayé ti òdodo ara ẹni ó wá kúrò ní tí a lè máa béèrè ìbéèrè nínú ayé ti Paul apostoli torí pé ó ti Paul apostoli ó ti ní okun nínú ìgbé ayé ti Jésù Kristi nítorí pé ó wá láti inú ìgbé ayé ìta ti yí padà nípasẹ̀ ayé Jésù Olúwa wa ohun tí mò ń sọ òní wípé ikú ó lè ó lè fi gbogbo pẹ̀lú ìgboyà àti ìyanu ńlá àti ó lè fi sọ wípé ó ní ó nítorí pé a ti kàn mí mọ́ Kristi ó ti kàn mí a ti kàn mí mọ́ àgbélébù Jésù Kristi ó nítorí ìdí èyí ó nítorí ìdí èyí ó ní kì í ṣe mi ló tún gbégbé ayé mọ́ bí kò ṣe pé ìgbé ayé mi nínú Kristi Jésù ẹni tó yẹ pé ó ń gbé ní inú mi ẹni tó yẹ pé ó sì ó yẹ pé ìgbé ayé tí mo wá ń gbé yìí ó jẹ́ ìgbé ayé ti ìgbàgbọ́ ti Jésù Kristi ọmọ Ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ara rẹ̀ fún mi ìwé Gálátíà orí kejì ẹsẹ̀ ìkẹ ẹsẹ̀ ogun tí a bá wò kàkà kí ó máa ẹ̀sìn gbégbé ayé nípa ti àtijọ́ Pọ́ọ̀lù ó lè sọ pẹ̀lú ìgboyà nípa ti Jésù Kristi Olúwa wa ẹni tó yẹ pé ó ti wọnú ayé ẹ̀ tó sì ń gbénú ayé ẹ̀ ní báyìí Jésù Kristi ó ti yí ìgbé ayé ẹ̀ padà ó ti wá sọ ìgbé ayé ẹ̀ di ọ̀tun ó wá fún Pọ́ọ̀lù ní ìrètí ọjọ́ ọjọ́ iwájú àbí ọjọ́ ọ̀la ètò yẹ pé ó yí padà títí ayé àìnípẹ̀kun ìwọ pẹ̀lú tí ò ń gbọ́ mi bóyá ìwọ náà pẹ̀lú o fẹ́ fi ayé fún Jésù Kristi o fẹ́ ní okun titun o fẹ́ gba agbára titun mo fẹ́ rọ̀ ẹ́ wípé fi ayé ẹ̀ fún Jésù Kristi níbikíbi tí o wà gbàgbọ́ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ o ò sì lè ran ara ẹ lọ́wọ́ o ò sì lè ní ọ̀nà kankan àbí ohun kan tó lè fi ṣègúlé lórí láti lè fi dé ọ̀dọ̀ Jésù Kristi láti lè fi dé ìjọba Ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi Olúwa wa nìkan ṣoṣo tí yóò bá ń fẹ́ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbà mo fẹ́ kó mo rò ẹ́ wípé kó sọ pẹ̀lú mi pé jésù kristi mo ti gbọ́ nípa yín lónìí mo sì mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni mí nítorí ìdí èyí ẹ máa bọ̀ nínú ayé mi kẹ́ ẹ di olúwa àti olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọrúkọ mi sínú ìwé yìí torí pé mo ṣe eléyìí pẹ̀lú ìgbàgbọ́ ní orúkọ jésù kristi olúwa wa ìwọ tó ń gbọ́ mi yẹn tí o bá nílò ìbéèrè àbí o fẹ́ kí n fi o fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ nínú ìgbani nípa ìgbaniníyànjú àbí o fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four ní agbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún máa pàdé lórúkọ jésù kékeré àánú ó dàbọ̀. ọba ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. òjùlọ ọlọ́run mi sálẹ̀ òjùlọ. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run sálẹ̀ òjùlọ. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.